bá mọ̀ ẹ ò ní gbà ọ́ ẹ ò dẹ̀gbà ní òdògún ìwọ ọmọ ní mọ̀mọ́ ṣòkì bẹ́ẹ̀ ìran ìwòyí ò máa ka nǹkan sí mọ́ don't misguide us. àfẹ́ ni ọlọ́run bá kó lọ nínú wàhálà ayé wàhálà yé máa yé máa máa pọ̀ o wàhálà yé ayé máa máa pọ̀ o ikú ti ń pàdọ̀ ìwòyí o àtọwọ́ ara wọn ló ti ń wá eré ìṣúra tọ̀hún ṣúra o ṣóun ni kò jẹ́ kán gbá yẹpẹ́ don't misguide us. ìwọ ọmọ ní mọ̀mọ́ ṣòkì bẹ́ẹ̀. tẹ́ bá mọ̀ ẹ ò nígbà o. ràn nígbà o. ẹ ò nígbà ni yóò dogun. ṣèbẹ̀rù ìwọ ọmọ ní mọ̀mọ́ ṣòkì bẹ́ẹ̀. ó ń gajara lọ. ìwọ ọmọ ìyó màkà nǹkan sí mọ́ don't misguide us. ayé ò máa ka nǹkan sí mọ́ ìgbà gbogbo lógún wáyé wá ni o. ẹ bá sọ fún kó jẹ́wọ́ kó jẹ́wọ́ kó jẹ́ káyé wọ́n. I miss you so much no ojú àìní sùúrù. inú ayé máa jọ inú hmm, ayé máa jọ ìṣìkú ọ̀run sọ pé kò mọ̀ wọ́n dáàbò jẹ́wọ́ o. it wasn't stressful anyways. And it was stressful, but thank God I'm back home. Yeah, sorry. It feels so good to be home. Yeah, yeah, yeah. <laughs> I missed you so much. you much. How are you? tó lọ sẹ́ẹ̀, bí a Be a gbòòrò lọ́ọ́ máa jù ẹ̀ sí ni, bí a bá ọ̀chẹ́ ni we shall Madugu ni koko, Sambisa forest. Ẹ jọ. O bá ń get to me, I'm tired. Okay, mo ń bọ̀. Ah. Ẹ gba ilé báàgì wọlé sí ma fa ẹgbẹ́. bàdá mi? Kẹfẹ́ mélòó ló wá lóyún? Hmm. Ten, mo mọ̀ yín. Or twenty five. Get out! Ah, mo jẹ́ ìrẹ̀gbọ́n mi. Ah. Business, come over here. I've been waiting. Yes, that's my girl. Uh, uh, uh, uh, busy, busy. Má ṣe báyìí fún mi now. Uh, I understand. Má ṣe báyìí fún mi. Ìyẹn kọ́ là ń sọ sí. Ẹni mo pé tí máa fẹ́ ṣe full package so they ní nǹkan tó bá and I promise to do to, to, to do the needful my dear I promise to do that. anyway I'm nǹkan tó bá ti pay. Um, after later on lè fẹ́ fún mi lówó ṣe nǹkan tó mean I'm gonna increase the money tó túmọ̀ sí wípé owó tẹ́fẹ́ fún mi tẹ́lẹ̀ ti increase with fifty percent. Ah, but lie to lie Could you want me long percent I'm ready to pay mo fẹ́ gbádùn àdùn rẹ come on come on. Hey, easy why you shaking ah, what if I change my mind. má dákú má kú fẹ́ náà. come here. come here. come ah. here. Ah. ẹ̀mélòó ni mo pè ẹ́. ẹ̀mẹ ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta. ẹ̀mẹ́ta good sure àwọn yorùbá ní ilé bàbá ọmọ kì í bọ́ ọmọ lẹ́rù ibi báyìí ni ilé ẹ̀ mi ò wá mọ ọ̀la ọ̀ tó bá ti márì tó fẹ́ kó lọ bá ọ̀pẹ fine but right now ọ̀dọ́ sísítà wa kọ́ ni ilé ẹ̀ ibi báyìí ni business ẹ̀ wà not your sister's place. Oh. Egbomi, there you go again. I came here out of love and concern to make sure you're settling well. Now mo dẹ̀ ti fẹ́ máa padà lọ sọ́dọ̀ sister mi. Juruna, who says I don't even appreciate all you're doing? Of course mo appreciate ẹ now. Boy tó wá ń sọ sí tó lọ fẹ́ padà lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀yẹn ni kò yé mi. Kò yé mi rárá o. Nítorí pé tí màmí bá wà ní ayé nǹkan tó ń sọ yìí, ò lè sọ. Ìwọ gan-an wọn ti ẹ̀bí ẹ̀dá ò lè rí ìròdé kó máa lọ fẹ́ sọ. Tó bá dẹ̀ sọ gan, màmí ò ní gbà ẹ̀gbọ́n mi. I think it's high time we moved past us. Mímì ti kú ṣe díẹ̀. Àwa la kú, àwa la wà fúnra wa. And màá advice kí èèyàn àti àǹtí Bísí kẹ́ ẹ ṣètò ọ̀rọ̀ yín yìí. Over my dead body. Ẹ̀gbọ́n ẹ̀ òun ló pa màmí. Ohun tó bá mọ̀ òun ló pa wọn èmi ò lè bá ṣe kọ́kọ́ papọ̀ mọ́ o òkùnkùn àti mọ́lẹ̀ ò lè bára wọn ṣe kóun ṣe tiẹ̀ lọ́tọ̀ kémi ṣe tèmi lọ́tọ̀ tálẹ̀gbọ́n àṣẹwò. Ah! ẹ Ọláìkẹ́ why you so bitter and who are you to judge her and kí lẹ́yìn náà ṣe nígbà tí mọ́mí lé wọn síta. ooo oh, oge ti ta lé ẹ o ti ń tọ́ tí o ti ń ṣerun ojú ìwọ náà ti ń wọ human hair o lè sọ̀rọ̀ sí mi anyhow kò sí problem tẹ́ ìfẹ́nu ara ẹ̀ náà tẹ́ ìfẹ́nu ara ẹ̀ ṣe mo lè bá ẹ sọ̀rọ̀ mọ́ àbí but tí wọ́n bá jẹ́ ọmọ tó gbọ́n tó fẹ́ do well for yourself kò ń ṣe ọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀yẹn ló máa lọ ibi báyìí ló máa gbé tafájọ́ máa ní take everything máa fi wà okay ò lọ sílé aṣẹ́wó àbí. anyways mo kàn fún yín ní advice tèmi ni mo ti bá yín sin ọbẹ̀ sínú fridge tó bá dẹ̀ ti ayin kẹ́ máa bù díẹ̀ díẹ̀ kẹ́ máa microwave ẹ̀. ẹ̀mí ní sùúrù ní sùúrù èmi ló ṣe ọbẹ̀ fún àbí for your information èmi ò kí ń jẹ irú ọbẹ̀ yẹn o àbúrò tí ó bá lè gbọ́ràn sí ẹ̀gbọ́n ẹ̀ lẹ́nu wọn ò lè bára wọn ṣe nìyẹn ọbẹ̀ ẹ tó ṣe wọ kitchen sink kò lọ gbé jẹun tó bá ṣe gbé tán má gbé pot mi lọ kó dà sínú abọ́ kó wá bá mi fọ pot kó gbé padà sínú ibi tó ti mu torí pé kí ni èmi àti ẹ àlejò ṣe mọ ẹ̀gbọ́n àṣẹwó yẹn ni kò lọ máa bá ṣe òun lẹ̀gbọ́n ẹ you can go. I you talk to her like that. Dàbọ̀. Tóun, èmi ń bá ẹ sọ ìwọ̀n wọ́ọ̀kà ọ̀dọ̀ mi, come back here kó wá gbé ọbẹ̀ ẹ. Ó ṣáà ti ní aṣẹ́wó ló yàn láàyò. Ó ṣáà ti ní iṣẹ́ aṣẹ́wó ló fẹ́ máa ṣe. Wá gbé ọ. Kò sí wàhálà. Kò sí wàhálà. Má ṣe lọ. Wàá dé wá bá mi. Wàá tẹ́bọ̀. Wàá tẹ́bọ̀. Mo sọ bẹ́ẹ̀ fún ẹ. You regret this decision. Ó ti pọ̀ máa ka nǹkan sí mọ́ don't misguide us. àfẹ́ ni ọlọ́run bá kó lọ nínú wàhálà ayé wàhálà yé máa yé máa máa pọ̀ wàhálà yé ayé máa máa pọ̀ ikú ti pa ọ̀dọ̀ ìwòye lọ́wọ́ ara wọn tó ń bá èyí ṣùgbọ́n tó ń ṣùgbọ́n ṣóun ní kò jẹ́ kó bá yẹ pẹ́ don't misguide us. báwo um, wọ́n ní a máa three hundred thousand naira fún test mọ́mì wọ́n dẹ̀ ní láti conduct some other examinations. what three hundred thousand ah, ẹ sọ nìyẹn o ìfà <laughs> tóun ló pè mí ó ní pé kí n tó máa bọ̀ lọ sí ti pé kí kọ́kọ́ wá sọ́dọ̀ yín náà pé bí a n ṣáà lè gba owó yẹn ṣá. àmì ò lówó yẹn sìn àmì ò tó pọ̀ tó three hundred thousand lọ́wọ́ sìn yìí o three hundred thousand naira àkóso owó ọmọdé owó náà kò tẹ́ ṣe ìsìnkú mo ṣẹ̀ṣẹ̀ ra gbogbo àwọn nǹkan tí mo ní ìsìlẹ̀ àwọn the things i need mo ṣẹ̀ṣẹ̀ ra àwọn major things. ẹ dúró náà dúró náà dúró náà dúró náà ẹ ra nǹkan sílé ìkànnì ẹ o ìkànnì ẹ ṣé times mọ́mí sick lẹ́kọ̀ọ́ máa ra nǹkan sílé ẹ wá lè ra nǹkan mo ra kíní kan sílé ó tún múra òun jáde ìkànnì yìí o. o fọ́ ní ìṣòwò àwọn kèṣà ṣé ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ́ èmi ló ń wo ojú mi ìsín ló mọ̀ yí pé mọ́mì mi sick àbí ìsín ló mọ̀ ní ìyá ti tèmi ṣé bí wọ́n lọmọ tó da ìwọ lolú ọmọ àwọn amúrò pé wọ́n ló da jù ni èmi lọmọ burúkú náà èmi lọmọ òṣì èmi la ṣẹ́wó nínú iṣẹ́ tí mò ń ṣe náà òun lè fẹ́ kí n máa ná sórí ìyá yín sìn àbí bẹ́ẹ̀ kọ́ èmi ò lówó lọ́wọ́ o èmi ò lówó lọ́wọ́ o ìkẹ́ olúwa ìkẹ́ olúwa be a man for once act like a man be there for your mother okay báwa báwa bá sábà sọ fún mi ṣe máa ná omi fún mi mo jáde ní sikọ kó o lé mi good day. ìfẹ́ ọlọ́run bá kó yọ nínú wàhálà ayé wàhálà yé máa yé máa pọ̀ wàhálà yé ayé máa pọ̀ ikú ti ń pa ọ̀dọ̀ ìwòyí o àtọwọ́ ara wọn ló ti ń wá èyí ṣùgbọ́n tọ̀hún ṣùgbọ́n o ṣóun ni kò jẹ́ kán gbá yẹpẹ́ don't misguide us. ìwọ ọmọ ní mọ̀ mọ̀ ṣòkì bẹ́ẹ̀. tẹ́ bá mọ̀ ẹ ò nígbà o. ràn ọ́ nígbà o. yóò dogun ṣèbẹ̀rù ìwọ ọmọ ní mọ̀ mọ̀ ṣòkì bẹ́ẹ̀. ó ń gajara lọ. ìwọ máa ka nǹkan sí mọ́ don't misguide us. ayé ò máa ka nǹkan sí mọ́ ìgbà gbogbo lógún wáyé wá ni o. Are they calling me? Are they calling me? Adam sir. Ẹ̀dáyé mo bẹ̀rù jó, ṣòun ni mo bẹ̀rù jó. Mo ti àwọn tí nǹkan tó ti wà ní mind lọ sí pẹ́. Ṣẹ́rí, láti ìgbà tí shift rí àbúrò yín yẹn, shift has been on my neck since then. Tóun. Yeah. Is he alright? mo mí pé ṣé brain box tó ń gbé ọpọlọ wá sínú orí ẹ ṣé ó ti malfunction ni. mama kò tí ì tó yẹn. ó tún bẹ́ẹ̀ lọ don't tell me rubbish kí ló ń pẹ́ kò tó yẹn no no no no no no no please don't you dare don't you dare discuss this kind of issue with me again àbúrò mi lásán pa ẹ̀ náà no gbogbo ọkọ ni mo gbà ọ bọ ẹ má try nonsense lọ́dọ̀ àbúrò mi o i will not take that. mama mama ṣé tiẹ̀ ti wo láti yangu ìṣá ṣé ẹ mọ nǹkan tí àbúrò yín gbọ̀ngàn tó fẹ́. how do you mean how do you mean mo ní kí ló mean by that statement. ẹ wo mi kàn rò gẹ́gẹ́ bí èrò ọkọ ẹ̀ máa. whatever tó bá ń rò jẹ́ kó kú sínú orí ẹ̀ jẹ́ kó kú sínú ọpọlọ ẹ̀ o lè máa rò máa wá sọ síta fún mi ṣe understand me dúnà chief hotel ló ń sọ̀rọ̀ nípa iná. chief ẹyẹ méjì ò kì í jàṣà chief roda. i knew it that sliming randy old fool don't you dare discuss this with me again jẹ́ ká fi ṣe wípé ó jábọ́ lẹ́nu ẹni má bá mi sọ̀rọ̀ ẹ̀ mọ́ ṣùgbọ́n please. ah ah Any ah, ah. lads láti bínú tó yẹn now? please me, ò bó o ṣeré o mi ò kọ́ ni mo gbà. àwọn òfin mose yín lẹ́nu ọjọ́ mẹ́ta gan ó kàn kí My lost it. I want wọlé very soon. ẹ ó pàṣẹ mi nìkan pa lọ lọ lọ lọ má fa sìgá nu lémi náà sọ fún ẹ several mi láìpẹ́. Ah, is this man alright at all like is he mad Roland ma crazy care. ó dàbí oníbàárẹ̀ tí ó ti ń bó lè bọ̀ àbí ó fẹ́ máa gbé sàárẹ̀ kọjá mọ́ṣáláṣí ti gbéṣẹ́ léwọ́ náà lọ́wọ́ àbí wọ́n ti fà ẹ́ sírìn wọ́n ti madam ẹ ṣe gan o kọ́tẹ́ ṣe iná da now ẹ ti gbé àbúrò iná sí rìn you've engaged her in the filthy business tẹ́yìn náà ṣe bọ́bọ́ wọn pé tí wọ́n kí máa mi wà láyé nǹkan yóò ní ṣẹlẹ̀ o. oh will you just stop that was Charles my cosmate he only gave us a ride. hey save me bullshit he only gave you a ride then you have to give me your body to squeeze in return. excuse you. excuse you ọlọ́run mọ̀kàn tó máa fún next time bí àwọn àgbẹ̀rẹ̀ ayélujára fún kó máa bá ẹ sùn. ìgbà wo lè máa stop gbogbo allegations yìí when. àbọ̀ ṣọ́ ṣọ́ wa okay if I hear one more word from you màá gbá etí ẹ̀ ta ló ń jó tájà ẹ̀ ń jùrù ṣọ́ orí ẹ̀ pé ṣá mo sọ̀rọ̀ wọ́n náà sọ̀rọ̀ ẹ̀yẹ́ kúṣẹ́ o gọ́tẹ̀ ń ṣe iná ló ti dáa iṣẹ́ tẹ̀ ń ṣe a ti gbà fún yín pé yes àyànmọ́ yín ni now ẹ tún wá mú òun náà ẹ fà sábẹ́ kó máa ṣe same thing ìkànnì yìí o ìkànnì and you have to stop ṣó ìwọ ń tiẹ̀ tó bá nẹ̀mí ara ẹ lò tó fẹ́ wúlò fẹ́ bí tó fẹ́ wúlò fara tó fẹ́ wúlò fún ẹlẹ́dàá àti orílẹ̀-èdè máa bọ̀ lé torí mi ò lé ẹni lé ṣó ti gbọ́ aṣẹ́wó. ọmọ tá a bá bí nílé rẹ ìwà ilé ire ló yẹ kó máa wù lóde ẹ̀gbọ́n ò ṣe ìwà tẹ̀ ń wù yìí ṣó ṣe gbọ́ ìran ìwòyí ò má ka nǹkan sí mọ́ don't misguide us. àfẹ́ ni ọlọ́run bá kó lọ nínú wàhálà ayé wàhálà yé máa yé máa máa pọ̀ o wàhálà yé ayé máa máa pọ̀ o ikú ti ń pa ọ̀dọ̀ ìwòyí o àtọwọ́ ara wọn ló ti ń wá. Hey eri ṣùgbọ́n tọ̀hún ṣùgbọ́n o. that's a very familiar face Tom Coker right. yes but ah my name is Jide Adeneko Atlas Primary School your neighbor at the barracks. Oh, Uncle <laughs> Jide. How are you? Oh, it's been a long time. Yeah. Good to see you. Same here. Wow, on everything. Our parents in Yuko, especially your military father. Oh, well, <laughs> they are late. Oh, wow. I'm so, so sorry. I'm so sorry. Ah, good. So, alright, Minko. um, Ike? Ah, he's doing fine. In fact, Great. ọ̀dọ̀ wọn parents wà ló ń gbé. Oh, wow. Wọ́n mi ń Oh, Bisi. Bisi? Yeah. Hi, how is she? She's fine. Great, great. Okay, um, would you mind to give me um, Ike's contact? I would like to have oh, his contact. Sure. Okay. But don't tell him you see me though, so Mofeja could just be surprised for. Oh, okay. <laughs> okay, so go right ahead. Yeah, his number. Uh, let me just do it. Great. Okay. Oh, yes. Yeah. Thank you so much. Yeah. So I'll give him a call and then here, my card. Okay. Try and keep in touch, you know, anytime. Okay. So, Konina, thank you. You're most nice welcome. Meeting you <laughs> nice again. to meet you too. you're not looking bad. <laughs> You're not bad too. Yeah, <laughs> bye. All right, yeah. Tijani Neko! Oh no! It's a lie! Really? Èmi náà ṣe fẹ́ bí ewé ta ló fọ ẹ nọ́mbà mi sí ni. Eh yes yes you're right. Oh my it's been ages man. Yes yes. Èmi eh, ò lọ bí kankan jọ Friday. Mi ò lọ bí kankan. Okay okay okay okay. Jídé Jẹ̀ǹdọ́ I've missed you man oh no ah ah okay okay Friday Friday okay okay jẹ́ nfẹ́lẹ̀ jẹ́ nfẹ́lẹ̀ o ṣe ah Jídé ah ọlọ́run o ah yẹn ni kí bóyá máa parí bọ̀bọ̀ yìí ah. tẹ́ ẹ um, mo ti ń try number sista mi ní látàrọ and also not available. ó pọ̀ síbi kò jẹ́ network èmi náà a try wọn bí lord mi lè jẹ. Oh, um, tẹ bá need anything ó wà nínú ìyá. thank you. Ọlábàjọ́ ti ṣe ìfẹ́ wa. ẹ kú lé o. mama hmm. welcome. Sly what are you doing in my house. <laughs> àkùtì ẹ̀yọ́ kíkí gẹ́. mo ní kí ló ń ṣe inú ilé mi Besides, sọfẹ́ lọ́wọ́ nu yàrá ni kí ló ń ṣe mi tó wà tó bá ti àwọn ìbàṣẹ́ bọ́lú ìjòkó lé ẹ̀kọ́ wa. àbúrò yìí ni mo rí tó wọlé tí mo dẹ̀ my àdúrà bíi tiẹ̀ mo ṣẹ̀ wá rí reason tí sì fi sọ pé ọrùn iṣu ni àparò ń kú sí ni. you are sick orí ẹ̀ ò pé. mama ẹ ti ń bínú ṣé wọn kò tí ń kọjá ìyá rẹ. ẹ jẹ́ kí n bẹ̀ tán fún yín ṣíìtì rẹ́dì láti gbé àbúrò yín lọ sí Dubai for one week five million naira cash ó dẹ̀ máa follow ẹ̀ ọbẹ̀ tó wọ́n alẹ́ fẹ̀yìn gan ó sọ kùtù wọ̀wọ̀. kò ní dáa fún ẹ kò ní dáa fún chief kọ́nù abẹ́ni. mo ní i am not interested kò lè ever happen forget it. mama mama ẹ ti ń bínú ẹ ti ń bínú kò yẹ kó le tó yẹn ok bóyá owó yẹn ni kò gàn bí ọtún what about ten million naira. Sly, Mama. read my lips. It's never gonna happen. Chief will never have my sister. Mama, Mama, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ọ́, oríṣiríṣi ẹja ló wà nínú omi. Chief tá a dẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀, ó capable láti ní omi gangan. So, tó bá sọ pé òun fẹ́ àbúrò yín, You should be happy about it. Don't tell me rubbish. Mad. Even if Chief offers me the whole world, he's never gonna have my sister. Get out of my house. You slapped me. And I will slap you again if you don't leave now. I want you to know. go sí nǹkan tí Chief ń fẹ́ tó back. Are you mad? Are you crazy? Get the fuck out of my house! Leave my house now! Get out! Get out! Get out! I don't want to hear anything! Get out! Crazy! yàwèrè ni what kind of rubbish is this can you imagine in my house wey my sister she my live life before me oh my god tó tó. ibi ẹ̀dá lúgọ̀ sí ni yóò kún sáà. I okay, uh, um, my worry. I understand. I understand how you feel, but trust me. Gbogbo ẹ máa wá sópin láìpẹ́. Ṣé lóòótọ́? Yes, lóòótọ́. <laughs> um, mo sọ fún ẹ earlier that I am into oil and gas. No. And then now I'm thinking, if you don't mind, tí o bá mind, you know, uh, o lè wá ṣiṣẹ́ pẹ̀lú wa ní company wa, if you don't mind. Jíde. Yeah mi ò mind as long as tó bá jẹ́ gbogbo ọ̀tá fẹ́ ṣe wà legal mi ò mind. legal all the way because àwa náà lórúkọ láti protect. Ike Olúwa, you okay? Oh, no, no, no. Ah, baba, no. <laughs> yeah, cheers. Sister me. Hmm? Um, I know I am not worthy to have this conversation with you, so please forgive me in advance. Okay. One, you're my sister. secondly i know you're very intelligent and nǹkan kí nǹkan tó bá fẹ́ bá mi sọ ó i'm all ears what is it. thank you ma. anytime. Um, ọ̀rọ̀ nípa ìkọ́ tẹ̀ i think it's high time you stopped because I know ẹ wo gugun wo gbogbo but I can wabi yìí bùrá ìkẹ́ ń wá bíbá chief kan bá yín jà torí ọ̀rọ̀ mi gbogbo ẹ̀ pátápátá ni mo mọ̀ o and I don't even feel safe anymore. <sighs> Okay. My darling sister, you know I love you so much. And I want the best for you. <laughs> Same way you wish for me too. And Please, I want you to stop. Tom, you know how much I love you, right? Mm-hmm. And you know I would do anything for you. Mm-hmm. Mr. Bowen go to so. And mo promise ẹ pé kò ṣe pé mo kò gbọ́n lásán o. Mm-hmm. Mo Are you serious? Yes. Are you sure? Mm-hmm. Oh, thank you so very much. Anytime. Thank you. You know I love you. I love you too. And I'll always be there for you, okay? Wàhálà yé máa yé máa máa pọ̀ o. Wàhálà yé ayé máa máa pọ̀ o. Ikú ti pa ọ̀dọ̀ ìwòyí o àtọwọ́ ara wọn ló ti ń wá eré ìṣúra tọ̀hún ṣúra ó ṣòun ni kò jẹ́ kán gbá yẹpẹ́ don't misguide us. ìwọ ọmọ ní mọ̀ mọ̀ ṣòwò pẹ́. tẹ́ bá mọ̀ ọ́n ẹ ò ní gbà ọmọbìnrin kò lè ṣoríire tọmọkùnrin tí ó mọ̀ pé ọ̀rọ̀ àná nìyẹn. jẹ́ kí n sọ fún ẹ obìnrin ló ṣoríire jù láyé táwa ń sìn tí ó mọ̀ yábò jù tí wọ́n bó ṣe oríire gan gidi gan ni òkú ń o so àwọn obìnrin pọ̀ lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n ń ṣoríire gbogbo èyí tí wọ́n mi sọ pé ẹ ò ní lọ skul yẹn fọkàn balẹ̀. àná mo ń sọ mo sọ fún pé mo fẹ́ lọ sí skul pé mo fẹ́ fọ́dà mọ̀ ṣùgbọ́n wọ́n ní pé owó yẹn táwọn bá ná lórí àbúrò mi ní pé òun ló máa dìyàn ńlá pé mi akọ márùn mi ti bá dàgbà mo lè fẹ́ fọ́dà mọ̀. ó ti yẹ o máa fọ́dà mọ̀ bó ṣe wà yìí bó ṣe wà ó ti lọ ó ti dé ìgbà tó tún wá dé ó dé sínú hostel mú nǹkan. wọ́n mú nǹkan owó tẹ ní pé a lọ gbà ọkọ tẹ́ẹ̀mù tí ń lò. ṣé kí n ṣé kí n transfer fún ẹ. mi ò lákàntì. ẹ máa lọ ptm yọ fún ẹ tún mú nǹkan tí ẹ kò mú nǹkan o understand mú fọkànbalẹ̀. máa lọ sukú àbí. o ò ṣe ní lọ sukú mélòó ló fẹ́ lọ. Hello, sister. Sister. yẹ ẹ máa lọ time ti lọ ẹlòmíì fẹ́ lo room. bọ́bọ́ tí èmi àti ẹjọ́ wa ń kọ́. Ah, láti gbà wo ó ti lọ tipẹ́tipẹ́ náà. kò lè wá dágbére kò sọ nǹkan kan kó tó lọ. tàgbé ó ti lọ tipẹ́tipẹ́. ti overstay time yìí gan. ẹ jọ àwọn èèyàn fẹ́ lo room ẹ jọ kíákíá ẹ jọ. ẹ máa lọ ọ̀hún bọ̀. kíákíá ẹ jọ. Thank you. mo ní òun máa lọ a ní kó kúrò ní ilé mi ta ni màmí ẹ ta ni yẹ ní iṣẹ yẹ tó bá jẹ́ mi nìyẹ ẹ ni òun ní ṣe tó ṣe yìí ìyẹ ẹ wà níta fájì pọ̀ mọ́ ló ń ta lọ bá ń bẹ̀ wọ́n ní kúrò ní ilé mi. wo mi dáadáa mo ti kọ̀ ẹ́ lọ́mọ láyé lọ́run ọlọ́run jẹ́ ń tún wúrò owó ẹ̀ mọ́ ọmọkùnrin àgbà tó lọ bá lé sójọ bọ̀dẹ́ ẹ wọ́n ti kọ́ sí ẹ lọ́rùn ìgbà tó ń dùn mọ́ ẹ olórí burúkú wọn ara tún yà fún yín ẹnu ọ̀sẹ̀ sí tébù wọn á paná iṣẹ́ àdàrúlá kò ní mi ò ní ṣàná olórí burúkú èèyàn kó sì lọ ayé ẹ máa bàjẹ́ ọ ṣàlàyé nípa ni. yẹn ṣé kò sí. kò sí ni nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ti ń try nọ́mbẹ̀ látijọ́ mẹ́ta nọ́mbẹ̀ wa lọ mo wá ní pé kí n wá sílẹ̀ bóyá. nọ́mbẹ̀ ò lè lọ ah, nọ́mbẹ̀ ò lè lọ sí fóònù sí fóònù sí fóònù ti kó nàìjíríà sí àti tó five days. yé ọkọ ẹjọ ń bọ̀ ló ń lọ. ṣé o gbọ́ nǹkan tí mo sọ ni àní tó bá yá kò tó bá yà kó o máa ti wà ní Canada. <laughs> no Stephen lè lọ sí Canada sí kó sọ fún mi Stephen sọ fún mi kó òun travel lọ́wọ́ kan olè tẹ bá mi ah. pé. jọ̀wọ́ tó bá jẹ́ pé ìwọ ló jẹ visa lottery ẹ wàá sọ fún yàn kan wípé o fẹ́ lọ sí Canada. Eh, ah, Stephen ti eh, lọ ṣé kò sí ẹ̀wọ̀n kò lè yé iye ẹ̀wọ̀n tí kò ní fámìlì tẹkọ̀ lè sáré bá mi pè lóhùn kí n bá wọn sọ̀rọ̀ àbí kò pé. nǹkan jẹ́ pé sí fún ijọ́ tó ń lọ lójú mi báyìí ló ṣe yọ fóònù ẹ̀ ó mú sí mi ó jù sẹ́nu báyìí kọ́ lóhùn nǹkan tó kọ̀ jù mí ah, sì fún sí fún òyìnbó ah àmọ́ ó dùn mí ṣá seven hundred naira mi sì fún ògbé lọ. ṣé kò sí. ẹ̀wọ̀n kò lè yé yín sí. kò lè yé mi. madam. ẹ lè bá mi pè é. Hmm. 아이고 맞아요. <laughs> think I understand the clear um, picture of Nkote Etincha that he explained for me. So with all that now, I'll go ahead with Bubu ta no problem. I am so sorry for your troubles. Ṣé mọ̀ pé mi lè fẹ́ ná adúrò owó yẹn investigation ṣé mọ̀. But now I am good. Oh, so I'll see Bubu gbogbo Okay, you are okay. You are right, ma. You are very, very right, ma. So Uncle T, ẹ advice me the six months investment plan right? Considering the returns tí mo get. That's a whole lot of money. That's good. Ṣé tẹ́ bá six months here. Jẹ́ really estate tí wọ́n ó jẹ ní o, ó fún ní lọ́kànbalẹ̀, ó dẹ̀ save. Mm. So tẹ́ bá ṣe yẹn yẹn go ló ta fún mi. Be safe in gangan ló máa jẹ́ kí <laughs> Thank you very much. Hey, yẹ kí n do me a favor, Ó yẹ kí n fún yín lówó yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ sẹ́yìn ni. But mi ìfẹ́ pín owó yẹn sí méjì. I want to give you in bulk. Okay. But owó tó wà lọ́wọ́ mi ń sìn mo máa need a little sum to add to it kó lè pè iye owó ta nílùú gangan tó máa fi ṣe investment yẹn so by Monday latest I will forward the money to you. Mm, so by Monday kì í máa expect everything. ah definitely. okay definitely. Uh, okay uh, since like Monday ni kò sí problem. ah ah mo máa transfer everything sí yẹn ní problem ẹ mo drink it ẹ bá dẹ̀ any other thing ẹ yẹ kí n ṣàmà expect. no kò uh, yeah, at the ceiling already so thank you very much ẹ ṣé gan ẹ wọ́n lè tún tọrọ báyìí tí mo ti fún yín ní gbogbo information tẹ̀ ní ìdí ó tún mọ̀ lọ arrest àwọn tí mo sọ̀rọ̀ pa fún yín náà kí lè tún dúró dé time mo lè tún need. ṣẹ́mi tabaníkà wo bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí láti heart àkó ẹlẹ́ṣẹ̀ àkọ ẹni tí ó ṣe. meanwhile ṣe fúrúdà ṣe ń sọ̀rọ̀ nípa ẹ̀ àti rí àrídájú kan. àrídájú wo lè tún wá ọlọ́pàá ló sọ fún mi náà àrídájú wo lè tún wá mo léèyàn threatening me ó sọ pé mo máa rí ah five days ago báyìí ni mo dẹ̀ ti ń rí torí mo rí tó mi mo tábìlì mi wà àjẹ́ lànà ọmọ kú lẹ́nìí ṣé yóò tún mọ̀ pé àjẹ́ tó kéré pọ̀ ọmọ jẹ ni mi rábùrọ̀ mi mo dẹ̀ mẹ́rin tó ṣiṣẹ́ yẹn mo dẹ̀ sọ fún yín ẹ tó sọ̀kọ̀ mi fún mi ẹ ṣàánú mi. madam ẹ̀yin ẹ máa wá lọ ilé tó bá tún ní ẹni information tẹ́ bá gbọ́ ẹ fi tó ọlọ́pàá létí. information wo lẹ tún ní ìdí information kẹyìn ni mo ti fún yín yìí ọlọ́pàá ẹ ṣiṣẹ́ yín ẹ ṣiṣẹ́ yín àwọn aláyé bàjẹ́ làwọn ẹni tí mo sọ fún yín yìí wọ́n máa ń nígbàgbọ́ pé kò sí nǹkan táwọn ṣe tì nílẹ̀ yìí ẹ wọn lè lè ṣe kọ́kọ́ fábùrò ti tèmi torí àwọn ọmọ ìyá mi ọmọ bàbá mi ni ẹ ṣàánú mi ọlọ́pàá ẹ jọ èmi ló mọ kéèkì ọmọ yìí kí èmi ló wà. madam kò sí ẹnì kankan tó ju òfin lọ kò sí ipa kankan tán lè kó tí àwa ọlọ́pàá ò ní mú wọn tó bá ti jẹ́ pé bó ṣe jẹ́ nìyẹn. Ah, òun ló ṣe yìí òun ló ṣe wọ́n jẹ́ kó yẹ ibẹ̀ kò sí nǹkan tẹ́fẹ́ ṣe òun ló ṣe yìí ni òun ní ṣe brothers ṣe fún mi yìí. Ah, ẹjọ ẹ wá ṣe ìrànlọ́wọ́ kan fún mi bẹ́ẹ̀ ṣe ń lọ ilé yìí o ẹ má rìn sí règbèrègbè ibi tí ṣe brothers wà because tó bá fẹ́ wọ ṣùkú wọn fi mú yín ó máa lágbára. kí n má rìn lọ síbi tí brothers wà kí n má rìn lọ síbi tí brothers wà báwo ni mo ṣe fẹ́ rà búrò mi báwo mo ṣe fẹ́ rí dé tún ọlọ́pàá. madam àwa là ń fún yín ní assurance pé ẹ máa rí. mo máa rí ẹ máa rí. ṣé ìjọ tó yọ lọ àníyàmọ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ọlọ́pàá ẹ o ah ètò. máa wọ ni ẹ̀yin ẹ fọkàn balẹ̀ ṣe ń bẹ́ẹ̀ bá mọ̀ ẹ ò nígbà o ẹ ò lẹ́gbà ní òdògún ìwọ ọmọ nímọ̀ mọ̀ ṣòkígbẹ́ ìwọ ìwòyí o máa ka nǹkan sí mọ́. ṣé ní gbogbo trash tẹ́lẹ̀ sọ fáwọn ọlọ́pàá ẹ̀ kó kọ́ mi you can say whatever you like to the police because mi ò mọ̀ kan tó wà láàrin yín bí wọ́n ti ń bá yín sùn ni bí wọ́n ti ń fọ́ yín lẹ́nu ni i don't know. ìkẹ́ olúwa. Are you talking to me? I'm talking to you because right now I can say anything, I can call you anything, I can say anything because all DJ Malo Sonu Koshe Pensu. Yes! ọmọ sọnù sọ o jókòó sílẹ̀ o tọ́jú o tọ́tẹ̀ you feel relaxed like nothing has happened. Ike what do you mean what are you talking about. mo wá ọmọ yìí náà mo wá tọ́hún náà I'm trying my very best mi ti rí ni náà. of course you have to you have to try your very best. sọ́yìn pé kí ni odindi ọmọ ló sọnù kò ń ṣe báyìí kò dẹ̀ ń ṣe pẹ́ńsù jẹ́jẹ́ lèmi àtọmọ yìí ń gbé in so wá because of your greed ẹ pé kó máa bọ̀ ọ́ kó máa bá mi gbé o kó máa ṣe because of your selfish interest who knows bí o ti lọ gbé fúnkọ náà wọn sugar dàdí ẹ or something àbí o fi lọ dúró nílé ẹṣẹ wọn. stop it he can stop it. don't tell me to stop talk to me. don't tell me to stop don't tell me to stop because I have not even started. yes I have not even started with you. tí mi ò bá rí àbúrò mi nǹkan tí mo máa bá yín fà àti Bísí nǹkan tí mo máa bá yín fà. Wallahi you regret ever having me as your brother. okay why. Are you doing this to frustrate my effort or what? I'm trying my best. She's my sister and I love her too. Go, Coach àbúrò tẹ̀mí kan àbúrò tẹ̀mí náà ni now. <laughs> Did I just hear you say love? Eh? wojú you mean, Àbúrò yìí ni in the o. Èmi náà bí lẹ́yìn mà. Àwọn strangers àwọn ará àtàtọ̀ ọ̀mọ̀ ẹ̀dá ló lè máa sọ yẹn fún un. I know you so well ibi tó bá mú àbúrò mi sí lọ mú jáde ń bẹ bí o ti lọ gbélẹ̀ nílé aṣẹ́wó kan sí mi ò mọ̀ all i want now is my sister ṣé mo bá rí àbúrò mi ṣé mo bá rí àbúrò mi. màá bá ẹ wọ màá bá ẹ fà á ọtí ti bá rí àbúrò mi kò dé. èmi ni wọ́n lárúkọ mọ́ lórí èmi. mami sọ lóòótọ́. bẹ́ẹ̀ kì ni o. you're nothing but a poison to the family wàhálà yé máa yé màmá pọ̀ ń wàhálà yé ayé màmá pọ̀ ń ikú ti ń pa ọ̀dọ̀ ìwòyí o àtọwọ́ ara wọn ló ti ń wá èyí ṣùgbà tọ̀hún ṣùgbà o ṣòun ni kò jẹ́ kán gbá yẹpẹ́ don't misguide us ìwọ ọmọ ní mọ̀ọ́mọ̀ ṣòkí bẹ́ẹ̀ tẹ́ bá mọ̀ ẹ ò ní gbà o ràn ò ní gbà o. kánìyẹ Bísí kò dẹ́dẹ́ lójú pé mi ni mo bí mo try mọ́mí mo ti try mo wá. ìgbìyànjú ẹ̀ ò tó Bísí wá àbúrò ẹ̀ o. màá wá mọ́ mi. lọ tú sílẹ̀ o. mo ti gbọ́. kò tú sílẹ̀. mo ti gbọ́. mọ́ mi. 真的。 tẹ́ bá mọ̀ ẹ ò ní gbà ó ẹ ò dẹ̀gbà ní òdògún ìwọ ọmọ ní mọ̀mọ́ ṣòkì bẹ́ẹ̀ ìran ìwòyí o máa ka nǹkan sí mọ́ don't misguide us. àfẹ́ ni ọlọ́run bá kó yọ nínú ọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló fa ogun rádàrà tó ń ṣe nílé mi. ṣé mo mi èlé lè. she's so beautiful. bìmí lẹ́ẹ̀kan sí i. ó fà shut up ẹ ní professional ethics kò sí code of conduct wọn ò kọ́ yín pé tẹ bá délé èèyàn yẹn máa ń farabalẹ̀ jókòó ni òun fò kiri òun jà fọ́tò káàkiri inú ilé àbí o fẹ́ jí mi lówó àbí o fẹ́ jí mi lówó tó lọ́nà ibẹ̀ yìí máa ń ṣe nìyẹn. owó bíi ti báwo. owó bíi ti báwo owó iṣẹ́ nìkan owó bíi ti báwo. for your information your business is not here in the living room inú yàrá lókè ní business ẹ wa mm. jẹ́ àlọ́. jẹ́wọ́ o bẹ́ẹ̀ bá mọ̀ ẹ ò ní gbà ó ẹ ò lè gbà ní ọdọọdún ìwà ọmọdé náà kí ló ṣe bí? Ó ṣe máa sún bí tó ní rírìn. يقوم عميني مش ayé tuntun wàá mú mi mọ̀ pé owó àwọn gbájú ẹ̀ ni mo kó sí mo gbé owó tí mo kó jọ pátápátá mo gbé e lọ́gbà lọ́wọ́ mi mo á dẹni tí ó ní kọ̀ọ̀kan mọ́ ìgbà tó dẹ̀ jẹ́ pé ìwọ náà ti máa fojú jọ wàhálà ló gbà mí fà látìgbà tá a ti rí tó mọ́ ló jẹ́ kí n lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi pé kí n lọ fara pamọ́ síbẹ̀ àmọ́ ìrònú èyí ò jẹ́ kí n gbádùn lójúmọ́ ni mo ronú ẹ̀ tí mo ronú tó bí mo dẹ̀ ṣe ronú yìí ni mo ń ṣàìsàn bàtà àìsàn yìí pọ̀ tó pọ̀ tó pọ̀ àwọn ọ̀rẹ́ mi ọ̀fọ̀ gbọ̀ngbọ̀n wọ́n fi yọ mi sílẹ̀ kò jọ wípé wọ́n lé mi kúrò lọ́dọ̀ wọn tíjà tí mo nira ìkẹ́ ó nira fún mi mi ò rí kankan fi sẹ́nu ìdí nìyẹn tí mo fi lọ síbi tí o ti bá mi yẹn màmá ọrùn yẹn pẹ́ màmá wọn kó block tí gbogbo èèyàn bá dẹ̀ lọlé ẹ̀mí àyà farapamọ́ síbẹ̀ ibẹ̀ náà ni mò ń sùn. bó ṣe That's so sad. So sad. Sister mi. Èmi ti dáríjì yín tipẹ́. Ìgbà tí àwọn ọlọ́pàá ti ṣe investigations wọn tún ti ní ẹ̀mí kọ́kọ́ pa disappearance tó láti gbà ẹ̀ lèmi ti foríjì yìí. tó ń lọ wá kan ṣé wọ́n ti rí ni. rí tó àdúrà kan ṣoṣo tí mo máa ń ṣe lẹ́ẹ̀rẹ́dẹ́lé ayé mi nìyẹn. mo ti rí wàá ṣe o. pọ̀ tí mo bá ah, ó ti ṣe dáadáa fúnra ẹ gan o ah, olúwa ṣeun. sista mi thank you ọpẹ́lọpẹ́ jíde lára mi o ọpẹ́lọpẹ́ ọpẹ́lọpẹ́ Ọlọ́run. Ah, Ọlọ́run bá mi kẹ́ Ọlọ́run bá mi ṣe nínú iṣẹ́ òun náà. But I'm still not happy. I'm so lonely without my sisters. But I'm glad I found you. Está bien. Tengo mi tus 24 Glad I've met you. No, no, no, sister, me, did, did, did.

Huh? <laughs> àtọwọ́ ara wọn ló ti ń wá eré ìṣúra àtọ̀hún ìṣúra ó ṣòun ni kò jẹ́ kán gbá yẹpẹ́ don't miss us. kí ló fẹ́ràn ẹ̀ fún ìdí tí mo ṣe sọ yìí pé kò lè rẹ̀ ẹ́ nìyẹn o gbọ́dọ̀ lọ tú àbúrò ẹ̀ sílẹ̀. dé bẹ́ẹ̀ ni. mi mọ kọ́kọ́ pé mi mọ ibi tó wà. mo ní kó tú sílẹ̀. wọ́n ní mi mọ ibi tó wà mo ní kó wá. yẹ́ẹ̀ yẹ́ẹ̀ mọ́mí mọ́mí. sísá mi kí ló ṣẹlẹ̀. mọ́mí mo rí lójú what is wrong with you. ó tún sún mi ó tún sún mi láti pàtàkì wá tó mọ́mí máa yọ sí mi. mo rí mọ́mí lójú ah. This is strange. I don't know. She keeps asking after Tom when there's open me, mommy tó wà. Mommy never seen no me. Hmm. Ẹ jẹ́wọ́ fún mi. Kí ni nǹkan tẹ́yìn náà mọ̀ pa disappearance tó? Èmi. Ìwọ náà tún gbà mí gan. Èmi. Me ì ṣe go for Tom. ronú pa mọ́mí àti tó òun ni àbí alágọ̀ so stop thinking about it àwọn nǹkan téèyàn bá ń rò kéèyàn tó sùn èèyàn máa fi máa lálàá ni stop thinking about it. That was on my mind the whole time. I know ẹ̀dáyé mo bẹ̀rù jó sóhun ni mo bẹ̀rù jó ẹ̀dáyé ni mo bẹ̀rù jó sáwọn ni mo bẹ̀rù jó ibi ayé lúgọ sí nìyó. sista mi. Ah, ọkọ mi báwo ni. i'm fine ẹ káàárọ̀ eh, ẹ pẹ̀lẹ́ mm. ṣẹlẹ padà sùn létà. ẹ eh, gbàtìgbà mo ti jí náà ni mi ì lè sùn mọ́ ẹ pẹ̀lẹ́. ẹ mo ṣe máa sùn tó báyà. alágọ sorry so èmi ti ń lọ bí iṣẹ́ nìyẹn i'll see you later. oúnjẹ ti fẹ́rẹ̀ díje ń bẹ sí ẹ̀tẹ̀ bó kò lè jẹun kó tó lọ. ẹ má stress ara yín mo lẹ́yìn tó máa bá mi sort everything níbi iṣẹ́. Mhm. <laughs> Eh, ìjọ wo ni mo máa rí ẹni tó ń sọ yìí mi pe ẹni tó ń dáná fún ẹ ní ìtọ́wá tí wà níbi iṣẹ́. mi ò sọ fún yín pé mò ń fẹ́ ẹni tó ń dáná fún mi o. Pọ̀pọ̀ ni the nearest. Sista mi, mi ò ráyè obìnrin ní time tí mo wà yìí. Ṣé get? Bí mo ṣe máa wà ókè tí máa tọ́jú yín, òun ló jẹ mí lógún right now. Now is not the best time for this kind of conversation. Please. Mama rí yín ti bá Business proposal tí mo ní kẹ́kọ̀ọ́, ìyẹn ni kẹ́ gbájúmọ́. Ah. Ẹ make sure pé ẹ kọ́ today. n tó ah, sure. I'm me, Aladra. I'll be back soon. Bye. Please, please, help me, help me. sọ́hún. mo gbóhùn mo gbóhùn mo gbóhùn mo gbóhùn tóhùn mo gbóhùn tóhùn. tí wọ́n bá wò kí ló ń ṣe yín orú eré wò nìyẹn ẹ ah, please help me honey. ní help. Sami what are you saying? ṣe ẹ ń ṣèrànràn ni. Ah, mi ì ṣèrànràn fúnra mi mo fetí ara mi gbọ́ báwo nìyẹn bó. isam ẹ stop ẹ stop ẹ stop ẹ stop ẹ tó ń bá wo. ok ẹ jẹ́wọ́ fún mi do you know anything about her disappearance. èmi báwo ni jẹ́ ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ tó òun mi lè ṣe àìdáfọ́ ojoojúmọ́ ayé ni máa ronú pé jọkọjọkọ ó yìí máa padà wá bá mi nínú ilé. jẹ́ kí ló wá ṣe bọ́lẹ̀ sí rí tó tó tó tó báwo kí ló ṣe mo ní kẹ́ fọkàn ara yín balẹ̀ dẹ́ ń disturb ara yín. tó ń ní ìrànwọ́ lọ́wọ́ tó nílò ìrànlọ́wọ́ mi èmi ni ó ní help me ó ní please oh. help me oh. tó wà nulẹ̀. I think we need a psychiatrist right now. Ah, Ike, orí mi wípé mo ti yá wèrè. Mo yá wèrè, mo mọ̀ nǹkan tí mo sọ, mo gbọ́ ní etí mo fi gbọ́. Sítámi mi ò lẹ́ yá wèrè. Bọ́ bẹ́ ṣe ń ṣe, bẹ́ ṣe ń sọ̀rọ̀, ó ń jẹ́ kí n fi pé nǹkan kan ti sà sí iná ọ̀pọ̀lọpọ̀. Ẹ mo ti dúró náà. Yes. Mi kàn mọ̀ mọ̀ mọ̀. Enteruba mi, ebe n ṣe enteruba emi gangan fún ara mi. Like ah, I saw it somewhere around, I can't even say. Kí ah, mo gbóhùn ẹ̀, mo gbóhùn tó. Sísá mi, ẹ lọ we need to say psychiatrist. Ah, mo ya wèrè. Bẹ́ẹ̀ she, she ṣe yẹn ṣe mẹ́fà ẹ̀ something is wrong with you. ah, Something is wrong with you, enteruba mi, me, but let's return. Mo wọ ẹni ẹ lọ́wọ́ bàtà yín ẹ jẹ́ ká lọ. inú ayé máa jọ ìṣìkú ọ̀run sọ pé kò mọ̀ òun lọ́wọ́ dákun eh, jẹ́wọ́ o. kò ní dáa fún yàrá ìyá bọ́ọ̀dù ayé bọ́ọ̀dù máa ṣá màlàmàlà ni torí pé kí ni nǹkan tí máa ṣe ni máa ṣe and board is not gonna stop me. really. yeah. <laughs> really. <laughs> ìkẹ́ olúwa. <laughs> ó dà pé o gbàgbé pé you're just a shareholder at the table. Hmm? ó ju nǹkan tí a lè sọ di pie lọ tá a máa fi panu don't you ever don't ever say it's their business kò gbà wá ní kankan láti pa ẹrun. okay bí ikú ló lóko ni bí pàkúté ni ah. ẹnu ìlàjọ wáyé. pàpàrà ẹ̀ má para ẹ̀ bọ̀bọ̀ yìí. ikú ti ń pa ọ̀dọ̀ ìwòyí o <laughs> àtọwọ́ ara wọn ló ti ń wá eré ìṣúra. sísá mi ẹ ẹ ràn mí lọ́wọ́ i'm trapped in here òtútù mú mi níbi tí mo wà yìí ẹ jọ̀ọ́ ẹ tú mi sílẹ̀ ẹ tú mi sílẹ̀. Tom ayé ò máa ka nǹkan sí mọ́. Ah, ìgbà gbogbo lógún wáyé wá nílò. ṣó ti kú ni. ẹ bá sọ ah, fún kó jẹ́ wọ́n kó jẹ́ wọ́n kó jẹ́ káyé rí ni òótọ́ rọ̀. ń bolo díẹ̀ mọ́. Ah, tó má ṣe báyìí fún mi kò tó fẹ́ yà mí léwé tó tó kò ti ṣe mí o tó yẹwò tó tó. ìwọ ọmọ ni mo mọ ṣòkì bẹ́ẹ̀ ìwọ ìwọ. ṣe ìtẹ̀síwá ní new level sí business ti dúró ẹ ti ń jáde ẹ ti ń wá òkè. olùwàṣà so èmi kàn fi hàn pé nǹkan ẹ̀yọ̀kan tó kù tí ẹ kì í ṣe fún yín ni kí n get new accommodation fún yín. ilé kẹ ilé ibi tí báwo ah, ike ṣé mò ń ní ẹ lára ń bíbá yín ṣé mò ń inconvenient ẹ ni. no ẹ má get it wrong ẹ ní mi lára o in fact inú mi dùn mo máa ń jí tí mo máa ń rí everyday because màámi ò sí mọ́ tó wọ́n sí ẹ̀yin nìkan ni mo fojú jọ but èmi kàn fi hàn pé like ah, ìgbà mi máa ọ̀sẹ̀ pé manage space you know gẹ́gẹ́ bí obìnrin èèyàn lè fẹ́ wá yín wá or something then èmi gan fúnra mi obìnrin lè fẹ́ wá mi wá àbí nǹkan mi ìdẹ́fẹ́ kó máa di pé bí ẹ máa clash or something just like a sign of respect then àti pé mi ìfẹ́ kẹ́ máa stress jù ibi tẹ́ bá gbé mi fẹ́ kó súnmọ́ bí ṣe yín ṣe ṣe ṣe so you have to be stressing yourself going all the way every day ṣó yẹ yín bẹ́ẹ̀. nípa wíwá yẹn mi ò rò pé mo lẹ́nu kankan tó fẹ́ wá mi wá torí ta ni mo tún fẹ́ rí ìgbà tí yóò bá ní ṣòro ló máa mọ̀ pé. <laughs> àwọn tó wà ń bẹ fún ẹni ta ni mo rí yàtọ̀ síwọ náà ìwọ làbúrò mi ìwọ lẹ̀jẹ̀ mi ìwọ lọ̀rẹ́ mi ìwọ ní gbogbo nǹkan sí mi bí mi àtẹ́dẹ̀ ṣe jọ wà ń bíbá ó dùn mọ́ mi nínú tó bá tún wá ní kí n kó mi bá mi mọ bó ṣe rí lára mi. ẹ ò sísá mi òótọ́ lẹ sọ àmọ́ àwọn Yorùbá ní òkèrè lọ́mọ ìyá dùn bá ṣe jọ ń ṣe tajọ́ ń rìn tajọ́ ń ṣe ló dùn mọ́ tó bá ti dípa ti ń pẹ́ jù tí eh, àwọn àlejò ti ń wà arìnwá nǹkan kan kò ní rí bẹ́ẹ̀ mọ́ mi ò dẹ̀ ní fẹ́ wojú yín mi dẹ̀ ní fẹ́ kẹ́yìn náà wojú mi ìfẹ́ wa mo fẹ́ kó strong sí ju bá ṣe ń mu lọ yìí ṣe ti understand oh, so so àti gbalẹ̀ fún yín ò ṣe problem I'll fix everything madam okay. make sure pé mò ń yọjú sí every week your allowances and everything is not gonna stop. <sighs> ṣé mo dúpẹ́ òótọ́ ló sọ náà òótọ́ kò sí bóyá ìfẹ́ jẹ́ náà èèyàn máa ní láti ti dá wà ń ò lè fẹ́ rú nǹkan ó dà tó bá ṣàtìsọ pé wàá máa yọjú sí mi wàá máa rí ẹ dáadáa ah, tó bá tẹ wà mí kó máa wá wò. point mi náà lè ṣe yẹn èèyàn máa fẹ́ dá wà ń gbà mí kó máa dá ro ni ẹ má worry everything will be fine. ṣé mo dúpẹ́ ṣe. yálà jẹ. <laughs> nǹkan tí mo tún fẹ́ sọ fún ẹ ni pé àwọn ẹrù tí mo fẹ́ kó sí ṣọ́ọ̀pù yẹn wọn ló máa dé ní weekend. oh great that's so fast. so màá ní ìdòwò tá a Ah, ẹ̀fọ́ ni ìyẹn kékeré ni ìyá alájẹ nọmba wọ́n. ṣàròyìn mi ní wá etí kó gba gbogbo mi kó wá láàmì òní náà kan tọkọ tó rí mi orí ọ̀tún ọlọ́run máa ṣe fún ẹ ó máa máa mú owó nínú owó báyìí ni owó òní. sísá mi ó jọ ṣé wọ́n yẹ kí wọ́n wá gbé pẹ̀lú mi àti kẹlùwà. bẹ́ẹ̀ni mo ń gbé pẹ̀lú yín. tó tó yé ha tó. dé tó ọ̀rẹ́ òye mi ta lẹ́yìn náà ta ló sọ fún mi kó fi ẹ́ sígbèkùn ṣé mo ti yá wèrè ni. Ah, mi ti fẹ́ yí tó ta So. me. ṣe ìwà tẹ̀ ń yìí ṣó ṣe gbọ́. jẹ́wọ́ o tẹ́ bá mọ̀ ngbà ò nígbà nígbà ò ní òdòkun ìwọ̀n mọ̀ ní mọ̀ mọ̀ ṣòkìgbẹ́ ìbọn ìwòye o. tètè jẹ́wọ́ o kó má ah! jẹ́ No. Sọ síta kó tó wá dùn pẹ́ o. No. Kó má padà wá dohun tó lè wò oh! bàjẹ́. Ah! Tẹ́ ẹ bá mọ̀ ẹ ò ní ah! bá ẹ ò dẹ̀gbà ní ó dogun. Ìwọ ọmọ ni mo mọ̀ ṣe jẹ́ kò sí mọ́ don't misguide us ọ̀fẹ́ ọlọ́run bá kó lọ nínú wàhálà ayé wàhálà yé máa yé máa pọ̀ wàhálà yé ayé máa pọ̀ wàhálà ti ṣẹlẹ̀ o ilẹ̀kùn ti ṣí o iná ti kú o tèmi ti bá mi o kí la máa ṣe báyìí. kí ló mí pé táìmì dì lórí tébù just one mistake. Jídé ò dẹ̀ bá mi bẹ̀ wọ́n bá mi bẹ̀ wọ́n wọ́n kàn ṣe mistake sílẹ̀kùn yẹn ni bí wọ́n fẹ́ mú nǹkan or something bá mi bẹ̀ wọ́n. Jídé Jídé. ẹ̀dáyé mo bẹ̀rù jò ṣòun ni mo bẹ̀rù jò ẹ̀dáyé ni mo bẹ̀rù jò ṣáwọn ni mo bẹ̀rù jò. ibi ayé lúgọ sí ni yó. ibi èèyàn lúgọ sí ni it's the board. bẹ́ẹ̀rí ibi ẹ̀dá lúgọ sí ni yó. so no more oil and gas. eléyìí tún ju oil and gas lọ. kí wàá ní gbogbo àwọn dọ́kímẹ̀ntì wa fún recruitment. See, this is beyond oil and gas. Ilima for any opportunity to every good thing you can think of in life. ò sí mọ́ don't misguide us. àfẹ́ ni ọlọ́run bá kó lọ nínú wàhálà ayé. That is what is asked of you to remain at the table. Can you hear yourself? Gbọ́ ọ̀rọ̀ tí wọn náà ń sọ jáde lẹ́nu. Ah, please, who are these devils making these evil rules for God's sake? Ta ni wọ́n? Eh? Báwo lè ṣe máa sọ pé obìnrin kankan gbọ́dọ̀ bá mi sùn lémi not even for a night? Okay, now Jide máa gbọ́ o tó bá wá di time tí mo fẹ́ marry kí ni má ṣe o. nobody is asking you not to get married kò sẹ́ni tó ní kó má fẹ́ yàwó kò sẹ́ni tó ní obìnrin má dúró sínú ilé ẹ̀ but listen sori tó o bá fẹ́ jẹ́ kó obìnrin kankan dúró sínú ilé ẹ̀ ẹ lè jọ gbé papọ̀ as long as tí o bá ti sí one naira ẹ nínú owó tó ń fi rent ilé náà àbí nínú owó tó ń fi kọ́lé náà you free. oh my god. <laughs> see god god god remember this get this in your head rántí pé o ò gbọ́dọ̀ lò ọjọ́ mẹ́ta lọ outside the house with the vault. let that ring out. ìwọ ọmọ ní mọ ọmọ ṣòkì bẹ́ẹ̀. rules are made by men. don't misguide us. rules are made by men. tabade break ẹ kò sí wọn bẹ́ẹ̀. I hope you know the consequences of these rules jíde má yẹn tán ẹ̀gbọ́n mi kan ṣoṣo tó kúnlẹ̀ ayé yìí nìyẹn àsìkò tí wọ́n wà yìí wọ́n need help mi mi ò lè forsake wọn. ṣé o mọ nǹkan tó ń sọ ṣá ṣé o gbọ́dọ̀ tó ń jáde lẹ́nu ẹ ok kí ni gbogbo fake love tó ń prophesize nsìn. is this not the same person you were willing to sacrifice then. yeah God dey reject o àbí nígbà tí mo gbé wọn lẹ̀ God láwọn ò fẹ́ so onísìnyí tó ṣe mí tó wà òkè ṣé kí n fi wọn lẹ̀ kọ́ kú sáyé ni máa help wọn náà ẹ̀gbọ́n mi kan ṣoṣo ni à ah, kí n jẹ́ kó mọ kíní kan i've been lonely i've been lonely i'm so lonely so mo eré ẹ̀gbọ́n mi yẹn ó fi mí lọ́kàn balẹ̀ díẹ̀. but to make decision and there's no going back on it. ìgbà gbogbo lógún wáyé wá ni o. Oríkèé. Tom. Thank God you two are here. Ẹ jọ̀ọ́ wá tú mi sílẹ̀. Mi mọ nǹkan tí mo ṣe fún ọ̀gá ẹ̀sìn yẹn. Ó kọ́ jẹ́ mi mi mọ́. Jide, wrong person. Ẹni tí mo ní kẹ́gbẹ́ kọ́ lélẹ́ The board knows, but your heart beats for this one. Kí kí mo ṣe rẹ̀? Ẹ jọ̀ọ́ wá tú mi fẹ́ wá. ọlọ́run mà dàbí sáyé rí ènìyàn nífààyè wá fògùn eh. èèyàn wọ́n ju fẹ́ǹsà lọ àní èèyàn wọ́n ju Ferrari lọ àní kò sẹ́nìyàn mọ́ òun ṣẹ̀ráyé. tẹ́ bá mọ̀ ọ́n gbà ò ní gbà ó gbà ó ní ológun ẹ ò ní gbà ó ìwọ̀n kan ni wọ́n mọ̀ ṣòkì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò ka nǹkan sí mọ́ láyé wá ń dògùn ló ń dọ̀ọ́dẹ o láyé wá ń dògùn ló ń dọ̀ọ́dẹ o ò mà ka yes please. agreement wa ni wípé ilé yìí àti gbogbo nǹkan tó wà nínú ẹ̀ débi àwọn mọ́tò tó wà ń ta ti wà ní. dórí pin tó wà nílé ẹ̀yin lẹ́ni gbogbo ẹ̀. orúkọ wo ni wọ́n fẹ́ ká kọ subject lọ. àfẹ́ ni ọlọ́run bá kó yọ nínú wàhálà ayé wàhálà ayé máa ayé máa máa pọ̀ wàhálà yẹn ààyè màmá pọ̀ o. ikú ti ń pa ọ̀dọ̀ ìwòyí o àtọwọ́ ara wọn ló ti ń wá eré ìṣúra tọ̀hún ṣúra o ṣóun ni kò jẹ́ kán gbá yẹpẹ́ don't misguide ọ. tẹ́ ẹ bá mọ̀ ẹ ò ní gbà ó ẹ ò dẹ̀gbà ní ó dogun ìwọ ọmọ ní mọ̀ọ́mọ̀ ṣòkì bẹ́ẹ̀ ìran ìwòyí mọ̀ kankan sí mọ́ don't misguide us. àfẹ́ ni ọlọ́run bá kó lọ nínú wàhálà ayé wàhálà yé máa yé máa máa pọ̀ o wàhálà yé ayé máa máa pọ̀ o. ikú ti ń pa ọ̀dọ̀ ìwòyí o àtọwọ́ ara wọn ló ti ń wá èyí ṣùgbọ́n tó ń ṣùgbọ́n o ṣóun ni kò jẹ́ kán gbá yẹpẹ́ don't misguide us. ìwọ ọmọ ní mọ̀ mọ̀ ṣòkì bẹ́ẹ̀. tẹ́ bá mọ̀ ẹ ò nígbà o. ràn ọ́ nígbà o. ẹ ò nígbà ni yóò dogun. ṣèbẹ̀rù ìwọ ọmọ ní mọ̀ mọ̀ ṣòkì bẹ́ẹ̀. ó ń gajara lọ. ìwọ ọmọ yìí ò máa ka nǹkan sí mọ́ don't misguide us. ayé ò máa ka nǹkan sí mọ́ ìgbà gbogbo lógún wáyé wá ni o ẹ bá sọ fún kó jẹ́wọ́ kó jẹ́wọ́ kó jẹ́ káyé rí ni ó tọ̀rọ̀ o inú ayé máa jọ inú ayé máa jọ ìṣìkú ọ̀run sọ pé kò ràn òun lọ́wọ́ dákun jẹ́wọ́ o jẹ́wọ́ o. tẹ́ bá mọ̀ ẹ ò ní gbà o ẹ ò lè gbà ní ọdọgún ìwọ ọmọ ni mo mọ sókè bẹ́ẹ̀ ìwọ ni nǹkan sí mọ́ don't misguide us. ṣé n rí bí afẹ́fẹ́ ibi tí ń fẹ́ wá.